بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أفي فون الله أفي أقفون أترى إكاء أتيولا fún ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti yawmu fulafa déètì òní ní seventeen oṣù kejìlá ọdún fourteen forty two mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí a lè pè ní pàjáwìrì àkọlé tí a sì fẹ́ gbìyànjú láti sọ nípa rẹ̀ òun náà ni ṣé idán ni fífi ewé kojú àṣàṣì ṣé idán ni fífi ewé kojú àṣàṣì àṣàṣì ìyẹn ni pé ṣé idán ni fífi ewé kojú àṣàṣì àmọ́ nǹkan tí wọ́n ń pè ní àṣàṣì kí wọ́n ṣàṣì ènìyàn. a wá béèrè béèrè pé ẹni tí wọ́n bá ṣàṣì ṣé irú ẹni bẹ́ẹ̀ ó lè lo oògùn tó jẹ mọ́ ewé àti egbò láti fi kojú rẹ̀ tàbí àdúrà rúkúyà nìkan sọ ni ẹ̀sìn gbà wá láàyè mọ́ láti ṣe ohun tó bí àkọlé yìí òun ni ìbéèrè kan tí ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa tí ó béèrè ẹ jẹ́ kí a gbọ́ bí ìbéèrè rẹ̀ ṣe lọ. mẹ́rin Abdulrahman ló yin orúkọ mi ọ̀yẹ́ mọ́ mi sí àbọ̀ Aisha láti Lagos State ṣáìdì hmm, Yaba now láàrin Yaba sí Ṣómólú náà ní àdúgbò tiwa náà ìbéèrè mi sà òun náà ní lórí ọ̀rọ̀ tó sopọ̀ mọ́ ọ̀rọ̀ idán àwọn ọ̀rọ̀ kan lọ nínú àwọn mọ̀jùmọ́ àti tàn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ti wá fẹ́ di pé bí kí èèyàn fẹ́ máa fojú wo ìgbé bóyá ẹlẹ́bọ ní ẹnìkan abẹ́ni kò ń ṣe ẹlẹ́bọ something like that kálámọ́tà sọ wo wa níbi àwọn nǹkan yẹn ṣùgbọ́n kókó ohun tó ṣàjẹ́ ojú kókó ọ̀rọ̀ yẹn gangan tí wọ́n jọ ń sọ láàárín ara wọn òun náà ni lórí ọ̀rọ̀ ìdán jẹ́nẹ́rálì pé ìwòsàn. àti kí ẹ máa wá tí ó jẹ bíi àìsàn àti kí ẹ máa wá nǹkan tí ó jẹ ìwòsàn fún nǹkan yẹn náà ó ti clear yìí pé lọ́dọ̀ ìkíní kejì yìí pé kò sí tó burú níbi kéèyàn wá oògùn fún ìwòsàn yẹn àfún àìsàn tí si ń ṣe ṣùgbọ́n kí nǹkan yẹn ibi tí wa wà ni pé kí nǹkan yẹn má jẹ́ nǹkan bíi kọ́rọ̀ yẹn bá lè clear òun náà ni pé bóyá wọ́n táyàn lọ fáǹsì ẹnìkan wá lóun mọ ewé tó yẹ pé tí wọ́n bá jà tí wọ́n bá lọ bóyá wọ́n ṣàgùn wọn bóyá wọ́n jó àbí in any way pé wọ́n pọ̀fọ̀ sí wọn ṣe anything sí ṣùgbọ́n ẹnìyàn máa lò ọfà tí wọ́n dẹ̀ táyàn lọ àbí in any other tí yẹn fi máa ń fún yàn ní oògùn ìgbé mẹ́sìn ìgbé bóyá máa fi para something like that ẹnìkan dó lórí pé idán nìyẹn náà ẹnìkan sọ pé kò ń ṣe idán so mo fẹ́ ojú wo ni sẹ̀rí àfi wo ọ̀rọ̀ yẹn kọ́ mọ̀ jẹ́ pé irú àwọn ti pàápàá jùlọ irú àtàjọ ọlọmọ kéwù àbóníbèrè àkàmọ́ kó sí àwọn òbí tó kàn sí kejì ọdún kìí ṣe pé mi gangan ni mo ń fọ ọ̀rọ̀ yẹn sẹ́mu wọ́n kàn fẹ́ máa dá bí àwọn ìrújú kan lẹ̀ fún yàn wọ́n á fẹ́ wò pé èwo gan ni ó súnmọ́ ṣẹ̀ríà tó wà níbàámu kan pẹ̀tẹ̀ ẹgbẹ́ nìkan mú ọ̀rọ̀ ajúwà wá ipe lásìkò ànábì sallallahu alaihi dára ipe khususiyya ànábì ni pé torí ànábì ọlọ́run pé ànábì sallallahu alaihi sọ pé ẹ̀ tó bá lo something like ajúwà wípé tọ́ra tí wọ́n bá ta lọ́fà hmm, wípé ọfà tí wọ́n ta yẹn ò lè ran àbí tí wọ́n bá ṣàfihàn ṣàfihàn ò lè mú ẹnìyẹn náà so ó wá ṣe exception sí ti ajú àyẹn pé kò sí ewé mi mọ́ tọkọjá yẹn bọ́rọ̀ yẹn tà ti jẹ́ pé ó fẹ́ jẹ́ bí ìrújú nìyẹn that's my question kálá mọ́sáàjì kẹ́gbọ́n mi yìí sá ẹ̀jẹ̀ má bínú pé mo ti sọ̀rọ̀ yìí sá sáwọn àdìgbàntọ́. tọ́yì mo lérò pé a ti gbọ́ bí oníbèrè ṣe béèrè béèrè rẹ̀ ó ní whatsapp group kan wọ́n ń sọ ọ̀rọ̀ nípa idán àti oògùn. egun méjèèjì tí ń fa ọ̀rọ̀ wọ́n ti jọ gbà wípé a lè lo oògùn sí àìsàn ṣùgbọ́n egun kan sọ pé àìsàn tí a lè lo oògùn sí kò ní jẹ́ àìsàn tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí àìrí tí ń pè ní spiritual attack. then ó ní ìfàtọ̀ tí a bá tiẹ̀ tún wá lu ohun tó jẹ mọ́ ewé sí spiritual attack ó gbọ́dọ̀ jẹ́ èso ájíwà ìyẹn dàbínú ìlú Madina. ó níyẹn nìkan ni násù wá lórí rẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé ẹni tó bá ń lò ó gẹ́gẹ́ bí wọ́n ṣe ní kó lò ó irú ẹni tó bá ní spiritual attack á rí ìwòsàn tàbí tí ó bá tí ì ní kò ní í ní so ẹni wá ń béèrè béèrè wípé ọ̀rọ̀ yìí ti wá dàrú mára wọn lọ́wọ́ débi pé kí gan láwà pè ní idán kí láti pè ní oògùn bákan náà ǹjẹ́ a lè fi ewé àti egbò kó ohun tó bá jẹ́ spiritual attack ìyẹn àṣàsí ìjà àwọn ẹ̀mí àìrí àti pé igun kan sọ pé a lè lò igun tó gbà pé a lè lò òun sọ pé ok igun kan gbà pé a lè lò igun kan sọ pé a lè lò àyàfi tó bá jẹ́ so ìbéèrè náà ni àti tún sọ yẹn kí aláwọ̀ kó ṣàánú wa ṣe rí àmàràn tí màá kọ́kọ́ mú wá ni wípé gbogbo ẹni tí um, ok ẹ jẹ́ kí n sọ pé àwọn ènìyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n wà ní ìpele mẹ́ta ìpele àkọ́kọ́ ni ìpele mùsùlùmíhàn àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́rọ̀ ẹ̀sìn tí wọ́n ń gbọ́ wáàsí tó ga sí pé àwọn fúnra ara wọn. wọn ò lè wọn ò lè dá tírà kankan kà lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn ò lè dá kà ṣùgbọ́n wọ́n ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn olùmọ̀ àwọn ní ìpele àkọ́kọ́ ìpele kejì ní ìpele ẹni tó ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́wọ́. ní ìlànà academic ní ìlànà academic ìlànà academic ò ní ìlànà literacy ìlànà mọ̀ọ́kọ-mọ̀ọ́kà àwọn gbé pẹ́ẹ́lí sí ìpele àkọ́kọ́ nítorí wípé ó fẹ́ẹ̀ wọ́n nínú ẹni tó wà ní ìpele kejì ní ìlànà academic ìlànà literacy tí ò ní jẹ́ mùsùlùmíù tí ò ní jẹ́ ẹni tí tún ń fetí gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ àmọ́ òun ti láǹfààní láti máa tọpasẹ̀ àwọn ẹ̀rí tí wọ́n bá mú wá òun lè tọpasẹ̀ rẹ̀ nítorí pé òun náà ti ní alukudurọ alalekira ah ma amakan ó ti ní ìwọ̀nba agbára tí ń bẹ fún láti lè ṣe láti lè tọpa. aya àti Hadithi pé ah hadisi tí ustaz lóore kó náà kó túká fún ara rẹ̀ nígbà tó sì ti jẹ́ pé akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni òun àwọn méjèèjì náà ni akẹ́kọ̀ọ́ ẹ̀sìn o alimusitẹ́míhù akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni atọ́líbù akẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lòun náà o ok ṣùgbọ́n àtọ́líbù òun ga ju àlìmùsẹ́míù lọ àlìmùsẹ́míù kò lè tọpinpin kò lè kò lè tọpinpin kò sì lè kò lè tọ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n lò báwọn má jẹ́ n lo ìtọpinpin akẹ́kọ̀ọ́ ẹ̀sìn lè má lè tọpinpin ṣùgbọ́n yóò lè tọ ọ̀rọ̀ yóò lè tọ ọ̀rọ̀ yorùbá ní tabata a ta ẹran onídìí so ẹni tó jẹ́ tọ́líbùlà ìlímì òun jẹ́ bẹ́ẹ̀ lọ́la pé òun kọ́ òun náà ń tẹ́tí sí olùkọ́ ní ìlànà akadẹ́míkì ní ìlànà akadẹ́míkì ok ṣé wá rí ìpele àwọn gangan ni àwọn olùmọ̀ àwọn náà jura wọn lọ o ṣùgbọ́n agbo olùmọ̀ ó gbòòrò a rí àáfàá kékeré bí irú tiwa yìí a sì rí àáfàá ńlá bí irú àwọn sheikh bunu baas sheikh sọ́ọ́lì ufaimin ibnu taimiya sheikh muhammad abdulwahab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn yẹn àfa ńlá làwọn àfa ńlá òní wọn ok ṣe wá àwa tá a wà ní ìpele al-istima eh, al-mustami' tá a wà nípele pé a kàn ń gbọ́rọ̀ ni. a le tɔɔrɔ ɛma wu le barayi hagiw ma ɛma bora ɛma barayi hagiw ma ɛnfa si ko ara yin soko ni ɔntɔ gbɔ o le tɔ tɔ wa hagiw lori rɛ ifa si ko soko ni ɛri tɔ bìtọ̀ríkọ́tì àlìkìtàbà àwọn yẹn àwọn gan-an kò dáa fáwọn náà tó láti máa ágìw torí pé tọ́lébù lẹ́yìn límì mùsítẹ́hìdù wà kàsílánù wà tọ́lébù lẹ́yìn límì tó bá jẹ́ mùsítẹ́hìdù tí wọ́n bá jọ pàdé ara wọn wọn ò ní ágíù blindly but tọ́líbùlẹ̀ ilimi tó jẹ́ kasilan tó jẹ́ òròjú ó súnmọ́ àlùmùsámíù ó súnmọ́ dáadáa torí pé tọ́líbùlẹ̀ ílímì tí wọ́n fún ní àyà kan nu Qur'an tàbí tí wọ́n fún ní àdìsí kan nu àdìsí ànábì sallallahu alaihi wasallam tọ́líbùlẹ̀ ilimi àlèmọ̀ṣẹ́hìdì òun ó tún ṣiṣẹ́ lórí àdíìsì míì tó jẹ mọ́rọ̀ yẹn but tọ́líbùlẹ̀ ilimi tó jẹ́ kasilan tó jẹ́ òròjú ìwọ̀nba àdíìsì yẹn kan náà ni yóò mọ̀mọ́ yóò rojú láti wá àdíìsì míì jáde fún ara rẹ̀. lórí agbọnìkan náà but tọ́líbùlẹ̀ ilimi tó jẹ́ mùsítẹ́hìd tẹ́ bá fún ní àdìsí kan tàbẹ́ fún ní àyà kan fúnra rẹ̀ yóò tún lọ inú alukur'an yóò tún rí irú àyà míì tó tún sọrú ọ̀rọ̀ yẹn tó tún jẹ mọ́ so yàtọ̀ tí ń bẹ láàrin tọ́líbù kasilan wà tọ́líbù mùsítẹ́hìd ó nìyẹn tọ́líbù mustahid òun fún ara rẹ̀ yóò máa jẹnẹrétì àlékún a máa jẹnẹrétì àlékún but tọ́líbù kaslan kò ní jẹnẹrétì àlékún ìwọ̀nba nǹkan tí wọ́n gbélé lọ́wọ́ òun náà ni ó dùn lórí ẹ̀ kódà ó tún lè má rántí abala kan bẹ̀ so mo pẹ́ ń gẹ́sì bí mo ṣe ń tí ń sọ̀rí àwọn èèyàn mo ní category one mùsùlùmíù òun gbọ́rọ̀ ti ẹ̀ ni òun gbọ́ wáàsí ni kò sí nínú ẹni tí yóò gbọ́ wáàsí tí wọ́n tọ́ka sí àyà tí ó lè tí ó lè dá àyà yẹn trace out tí ó lè dà kà kò sí nínú ẹni tí yóò tí wọ́n kó tàdísì fún tí ó lè trace àdísì yẹn out tí ó lè dà kà mùsùlùmíù No yóò kàn jókòó mọ́sílì irú wọn wọn èmú gègé lọ́wọ́ wọn èmú gègé lọ́wọ́ sábà wà ní hajjiratul ilmi wọn èmú gègé lọ́wọ́ àwọn gangan ni wọ́n gbé wáàsí kalẹ̀ fún wọn èmú gègé lọ́wọ́ ní tiwọn yóò jókòó yóò sì máa gbọ́ mélòó wá lọ́pọlọ rẹ̀ ó dì mọ́lẹ̀ mélòó nínú ọ̀rọ̀ táàfà bá sọ sábà bí léèrè táàfà bá sọ̀rọ̀ wákàtí kan bóyá ní òfin rántí ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pé ọ̀yá sọ̀ǹtì àáfàá sọ bóyá ní òfin lè sọ̀rọ̀ fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tiẹ̀ àáfàá sì fi wákàtí kan sọ̀rọ̀ so ẹ wò pé sẹ́rí pé mùsùlùmíù ẹ̀yìn lẹ́yìn ló wà irú rẹ̀ kọ́ ni máa ń báyàn hági ọ̀rọ̀ ìwọ tá àáfàá sọ̀rọ̀ wákàtí kan tó ga sí wípé tipátipá ló fi rántí ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ń tọ́ padà rántí kò pé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún out of one hour iṣẹ́ mùsùlẹ́míwù nìyẹn àdámà mùsùlẹ́míwù nìyẹn ṣe wá rí àdámà tọ́líbù ẹni tá a pè ní tọ́líbù mùsùlẹ́míwù náà tọ́líbù náà lòun náà òun náà ń wá mọ́ ni o ló fi ń tẹ́tí gbọ́rọ̀ o ṣùgbọ́n tó ya mùsùlẹ́míwù lọ́tọ̀ ẹ́n tá a fi màmá pè ní mùsùlẹ́míwù tá a fi pè ní tọ́líbù gangan òun ni pé tọ́líbù òun ti ń tọ́jú ọ̀nà kan tí ó ràn án lọ́wọ́ láti lè tọ́ láti lè tọ́ ọ̀rọ̀ tí àáfàá rẹ̀ sọ agbẹ́kùnrin àṣìwájú ayé àyẹ̀wò àwo bí wọ́n ṣe tú agbé àdìsí síwájú àyẹ̀wò tọ́líbù nù mo wá láwọn tọ́líbù yẹn náà wọ́n tún wá pín sí méjì a ní tọ́líbùn mùsítẹ́hìd a sì ní tọ́líbùn kàsílán tọ́líbùn kàsílán wọn ló ibi tí àáfà rẹ̀ kọ́ ma ibẹ̀ náà ni ó mọ̀ mọ́ ìròyìn ti ẹnu at most at most nìyẹn o ó lè já wálẹ̀ o but ibi tá àáfà rẹ̀ kọ́ ma. ibẹ̀ ni ó gbìyànjú àti mọ̀mọ́ ṣe wá rí tọ́ọ̀lì bún kasilan tọ́ọ̀lì bún mujtahid tọ́ọ̀lì bún kasilan òní ó mọ̀mọ́ ọ̀wọ́ nǹkan tá a fà rẹ sọ but tọ́ọ̀lì bún mujtahid irú wọn ni ó dé kíláàsì lọ́jọ́ kejì tí wọ́n sọ pé ustaz indi soal mo ní soal wo lánàá ẹ sọ pé. e sọ báyìí mo tún wá rí kinní kan báyìí ẹ jẹ́ fún lápẹẹrẹ kan nínú bá ní mọ̀rọ̀fóòwò ni o bìdọ́mà tó kọ́ wọn lọ bẹ̀rẹ̀ àlámọ́tò fún wọn wá ní mọ̀rọ̀fóòwò ni ibi tí kàṣílánì ó mọ̀mọ́ ti ẹnu but mustahidu òun ó dé njọ́ kejì yóò sọ pé ustaz ẹni fáìlì ó máa ń jẹ́ máa ń gba rọ́ pé máa ń gba rọ́fù pẹ̀lú dọ́mà ni ọ̀dà rọ́fù dọ́mà wo ni níbi já àlìkọ́ọ́dí já àlìkọ́ọ́dí agbọ́ ti já muhammadun agbọ́ ti já zaidun but ibo ni dọ́mà já àlìkọ́ọ́dí tàbí jáà mustapha iṣẹ́ tọ́lìbùn mùsẹ́hídù nìyẹn òun máa ń púṣì olùkọ́ ti ẹni wọ́n máa púṣì olùkọ́ síwájú ibi tó lùkọ́ ò tí ì dé òun ti lọ ka nǹkan kankan lórí nǹkan ní àlékún sí tí wọ́n kọ́ wọn òun ti gbégbá orókè sí i àwọn sì ni wọ́n sì máa ń jẹ́ mumtazun láàrin àwọn akẹgbẹ́ wọn ṣe wá rí tọ́ọ̀lì bọ́n kàfíàn mọ́ wulẹ̀ hagivu ètò ètò ètò olùkọ́kọ́ gan ò tí ì ò lè mọ̀ jù lọ ná tó pé kàfíàn ni ọ́ ò lè mọ̀ jù lọ kí ló ń ìmọ̀ òpin síbi tí olùkọ́kọ́ kò sólùkọ́ kan láyé tí máa kọ́ ọ̀yàn ní ìmọ̀dé òpin yóò kọ́ ọ níbẹ̀ ni ìwọ ló wá yòókù ṣùgbọ́n tó ọmọ ju ibi tí wọ́n kọ́ ọ lọ ẹ wá ń fa ọ̀rọ̀ kò yẹ kó o fa ọ̀rọ̀ ó yẹ kó o fọ́ lẹ́ràn ni kó o máa wòye. ṣe wá rí àwọn tó lè fa ọ̀rọ̀ láàrin ara wọn àwọn ni tọ́libún àtùlábù alimusitahidun àtùlábù alimusitahidun àwọn yẹn àwọn yẹn lè fa ọ̀rọ̀ láàrin ara wọn tí wọ́n á sì ní reasonable conclusion wọ́n á ní conclusion logical conclusion wọ́n á ní.